2023 stroke 2024 graduation and prize-giving ceremony of Peace Foundation Nursery and Primary School Abeokuta. And it's very, very possible for you to be here. While we are thinking Allah on your behalf, Lori Aomoyi, the عبده ورسوله صلى الله تعالى عليه وسلم رضوان الله عليه وعلى أزواجه وعلى أصحابه وعلى ذريته الحمد لله رب العالمين gẹ́gẹ́ bí àpálẹ́ tó lu aṣojú bàbá gẹ́gẹ́ bí ti olúwa gbé fún wa aláwọ̀ alẹ́ ẹni àpálẹ́ àfọlápálẹ́ ni. Inshallah, you are welcome. Yes. Please. Jawali. Ah, Ayo. Hmm. He's appreciating Allah and appreciating to this. Of course, we have Dr. Obuonu Adebo Ijame, PFSPG executive members. Is that wrong? ọlọ́run kó wọn náà bí wọ́n ti ká yìí gbogbo tó jẹ́ ìṣòro fẹ́ni kọ̀ọ̀kan wa wa sọ́ di dùnú. láti ṣe àmì ẹ̀jẹ̀ sanwó ẹ̀ yes ẹ̀jẹ̀ sanwó ẹ̀. praise to Almighty Allah um, we appreciate him for giving this opportunity we appreciate our father here who is the founder proprietor Peace Foundation International Group of Faith. It is not by our power, but by our grace. Please pick up the mic for him. Uh, all praise must go to Almighty Allah, the beneficent of the ministry. We have been performing wonders. And they have been lucky too to have very cooperative, very understanding, and very patriotic PTA. I will thank you for this major achievement. I will give my modest support for launching this event, giving you 50,000 naira. ربهما كما ربياني صغيرا. ṣe àṣàlátù fún ànábì Muhammad. sallallahu alaihi wasallam. ó lè ń lọ́rọ̀ ẹ̀dùn tó kò lẹ́wà. àwọn òbí ọlọ́run wá ń pe àdẹ́gbẹ́ ọlọ́run kí báwo ni mo ti yìn. sọ́wọ́. ṣé wọ́n lulu ọmọ. ṣé wọ́n lọ́mọ tó máa gbé Islam lárugẹ ṣé wọ́n láwọn ọmọ tó máa jẹ́ pride fún nàìjíríà and africa. àmín àyọkọ̀yẹ sàmì. ẹ ṣe àmì ẹyin tẹ́ ìgbẹ́ ògbó àmì yẹn ṣe á. wọ́n lè ṣe àmín. àdúrà ló ń gbà agbára ò kì í gbà. bẹ́ẹ̀ ó rọrùn fọlọ́run láti ṣe é. ó ní ẹ̀bẹ̀ mi ẹ̀bẹ̀ mi. ẹ bá bẹ̀ fún adarí lóhùn. kí ni kò rà. àwọn olùbí ńlá. من الشيطان الرجيم ادعوني أستجب لكم ادعوني أستجب لكم nítorí ibẹ̀ ni achievement wà ó ìyá tó bí mi mùdírà àtàgbẹ́kẹ́ yusuf àti bàbá mi náà wọ́n kọ́ mi níwèé pé kí lọ sí Baptist Baptist kò lọ sí England kí n kọ̀wé bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ̀mọ́ létí tán nígbà máa ní o láti máa kéwu kéwu o láti máa wí kéwu ọkọ mi wá wọ̀ mí lára. Allahu Akbar. We in Peace Foundation we we want to show to the world the beautiful place of Islam. Alhamdulillah. Eh, kí ni tí wọ́n ṣe ẹ̀kọ́ NECO ẹ̀sìn south exam mm, mm-hmm. while we thank God it's continuing to be good. It may not be the best, but it's good. And so and any outsiders tí wọ́n wá síbí wọ́n fún wa lot of awards. You will go highlight some of them in this book. This book is another plus for Peace Foundation International Base of Schools. They have been very, very supportive. They have been very understanding and they have shown a lot of support. I congratulate you and the leadership for today. May Allah continue to bless you all. Amen. Uh, the PTA in secondary school, uh, they have not been doing very well. Since 1998, up to this, when they have a new leadership, probably this year, there is no single development project to worship We work I am IMPTA of more than 10 schools now, even at the university. We contribute. We contribute a lot. I mean, this bí báyìí lọ, mo ti mention wípé we are expect the school fees we have to increase. There is no alternative to it. If we want these schools to survive. So É aí.

nítorí pé wájú sọ̀rọ̀sọ̀rọ̀ la wà kò wá sí nǹkan tá a fẹ́ sọ yí pé ká kàn pera wa lákìyèsí. tá àkòrí ọ̀rọ̀ tí wọ́n fún wa wọ́n ní the Islamic perspective overcoming economic and societal challenges in raising a child. Once there is a deficit in your moral character, is going to snowball into societal challenge. àmọ́ wá wọ èyí tíṣà èyí náà má tún fíèlì ẹ má ṣe ṣe ọmọlọ́mọ lè pàyà oníyà bá a ṣe ń ṣe yẹn wọ́n ń lẹ́nu. making them a good generation the success belongs to us wọ́n ti wá wá sáyé tán ẹjẹ́ àjọ pawọ́pọ̀ àjọ wọn ìnà àdí tẹ̀síkírọ̀ faman sha'a ittakhadha ila rabbihi sabil aqulu qawla hadha astaghfirullah li wa lakum alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam. I want to start by I would have loved to stand on existing protocol but uh, nítorí pé a gbọ́dọ̀ fi ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀. ìdílé àwọn kan níbí màá bẹ̀rẹ̀ látòrí bàbá wa the proprietor of this great institution that has contributed a lot to people's lives, in the name of his royal majesty ọba dr sultan m ọlá yusuf sca gbadewolu one of ọbẹlẹyẹlé we appreciate everything you are doing for us, especially for our children. We pray that Allah in His infinite mercy will continue to bless you and all yours, inshallah. North America is coming. All right. Europe is Yes. Asia is yellow. Oh. Antarctica is white. Okay. Australia is brown. Oh. Africa is green. dànù dára. Ìdàwé àdùkéṣàn education education My first impression of this foundation and primary school was that of a resignation to my kids. one. One. Now, please, before the announcement, I would want us to know that the prize is just for one person. You win today does not mean you will not win tomorrow. Yes. You lose today does not mean KG1 Onikolobo. KG1 Onikolobo. The third position, third overall position goes to Shodolamu Abdulalim. Shodolamu Abdulalim. Third overall, KG1. Third overall, best. Is he here? Second overall. If you are here, please come. He's coming. He'll be first. No, no, no. The se second overall, it goes to Aderinye Abdul Muiz. Yes, go to Baba. And on your way, coming back celebrate him and appreciate. Is those two Aderoye Abdulmuiz? Aderoye Abdulmuiz also. Best in. Abdulmuiz. Third overall goes to Aderoye. Adekunle Banal. Bọ̀wọ̀ goes Adekunle Iman. KG one PFS two. KG one Adekunle Iman is he here? Adekunle Adekunle Iman. Iman. PFS two. First overall KG one Adekunle is here. Adekunle is here. First overall. First overall KG one. KG one. First overall. KG one. kejì wọn pfs two mustapha mohammed abolade first. the third of four goes to adekunle iman. adekunle iman. top of four third overall. the second of all. kejì two not two not to adekunle but after adekunle iman. kejì two third of four second of four it goes to. Akesu Aziz Nillah. Aziz Zainullah. Bẹ́ẹ̀ ni numeracy. Please, we put something. Ẹ̀yẹ́ kò lẹ́yìn wọn. Ok, Obi, babe. Ok. Bẹ́ẹ̀ ni numeracy. Ẹ wo bí mọ́mí ẹ̀. Bẹ́ẹ̀ ni literacy. Now, that's a PFS. Suleiman Awad. Awal. Overall. Sulaiman Awal. Sulaiman Awal. Third overall. Sulaiman Awal. Second overall. Amin Zayan. Appreciate you. Amin. Amin. Abubakar Mutmain. First overall KG2 PFS2 Abubakar Mutmain. Best in literacy PFS2 KG2 Abubakar Mutmain. Best in literacy KG2 PFS2, Abubakar Mutmain, clear everything. Uh, you know the value of the yeah. of the result. Pre-nursery. Pre-nursery. PFS1 Onikolobo. PFS1 Onikolobo. Second position goes to Tijani Noja. Mommy, mommy. Is she around? Yes. Goes to Abiola Farid. Appreciate you. Best in literacy also goes to Abiola Farid. Okay. Second overall. Class teacher. Class teacher is Alif Jamaldin here. Where is the class teacher? Come and get his gift. Let's proceed. Now, basic two third overall ismail ajibola farid ismail ajibola farid. ó tún mọ kùránì. Okay, now basic four PFS two. Is that all? Yeah. Is that all? Yeah. Now basic four PFS two. Third overall goes to Akinta Abdulrahman olùdíjọ́ bí ọ̀fẹ́ Sani Muhammad. Sani Muhammad. Sani Muhammad. First position, basic four. PFS one. Third overall. Abdulrahman, best is Rahman. Olusaji Kamaldini. Ẹ jọ ṣé ìyá rẹ̀ My name is Adeosun Mohsin. I want to be a lawyer in the future. What do you like about your school? My school is very beautiful, it's conductive, and the teachers there are so. No, I am the teachers there, they teach it so well. And, yeah. That's in mathematics, show me Rodia. Okay. Have this for show me. Best in mathematics, show me Rodia, then. And she's also second overall. Second overall? Yes. Show me Rodia. Best in computer, Arojo Abdulkadir. Arojo Abdulkadir. Best in computer, Sean Are we there? Yeah. Best in Quran, Adeshina Aliya. Best in Quran, Adeshina Aliya. Best in English studies, Adeshina Thank you so much. Now we have to wonderful. Uh, Adeshima Parent of the Year PFS2 Nursery Session goes to Mrs. Adekule of Kejura, Adekule Iman, PFS2. Adekule Iman. Ah, Mrs. Ah, Mrs. Olajide. What ah. ah, is your name? I'm Mrs. Olajide. What do you like about this Um, a, one of the best queen. Now, parents of the year each. PFS one, PFS PFS two. For guiding us through this program.